الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله واصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fọ́lọ́run o ọba tó ṣe pé ó tún ṣàánú wa dé àkókò yìí hmm, Ramadan ń lọ ń lọ díẹ̀díẹ̀ hmm, ń lọ sópin Ọlọ́run jẹ́ agúnlẹ̀ láyọ̀ Ọlọ́run jẹ́ agúnlẹ̀ láyọ̀ a gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa nínú ilé gbogbo ẹ̀yin tẹ́ wà ní ṣọ́ọ̀pù gbogbo ẹ̀yin tẹ́ wà nínú mọ́tò gbogbo yín pátápátá la kí àmàkù iṣẹ́ ládà ń lọ díẹ̀ díẹ̀ náà nu ọlọ́run má jẹ́ ó jẹ́ pélé láṣẹ láṣẹ mọ́ wọn bá ta bá ṣe ń bẹ́ ọlọ́run bá kó gbà níjọsìn lọ́wọ́ wa àkú iṣẹ́ ọlọ́run bọ́ba àlekọ́lá yóò jẹ́ abambi tó lérè o ọlọ́run níjà sàṣẹ dànù ọlọ́run níjà sàṣẹ dànù wàhálà yìí pọ̀ ṣé àìsùn la fẹ́ sọ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó ilé ẹkú iṣẹ́ ẹkú iṣẹ́ ládàá rọmọdán wá láti wá tó kọ́ yín ni o bóò lẹ́ẹ̀tì máa ṣe sáwọn ọkọ yín ó jẹ́ kẹ́ máa ṣe nu o kẹ́ máa ṣe bọ̀ gidigidi sí wọn kẹ́lẹ̀ bá àlùjẹ́ náà wọ̀ ní rọrùn pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run báwọn táwọn afi bá sọ̀rọ̀ lówùúrọ̀ yìí látara àánú ọlọ́run òun náà ni ogún pínpín àlìmìíràn ọ̀sọ̀ fìlìsìlà ẹ̀yin èèyàn mi ẹ wò pé òun àtúgbédé lónìí ogún pínpín Islam kí ló tún dé tá a tún fi yà lọ bí eléyìí àlìsàdédé má yà lọ bẹ́ẹ̀ ntàdébá nílẹ̀ yorùbá ọba nílẹ́wọ̀ ọ̀pọ̀ ẹ̀dá bá kéwú díẹ̀ bíi tiwa ìtọ́jọ́ ọmọ kéwú báyìí yorùbá máa bá bó wọn ṣe ń pógun nílẹ̀ yorùbá yóò jẹ́ kẹ́rù ọba bó ní islam ṣe ní ká pógun nílẹ̀ yorùbá bí wọ́n ṣe máa ń pógun oníranran ni o oníranran ni o pàápàá jùlọ ìran méjì kan gbajúmọ̀ tí wọ́n máa ń pógun nílẹ̀ yorùbá kódà nínú ilé àfà nínú ilé ṣéwù bí wọ́n ṣe ń pógun bẹ̀ ọba ti islam mọ́ rárá ó jìnà sí ti islam bóò làwọn ṣe ń pógún bóò se dé bá bóò wọ́n ṣe ń pín farabalẹ̀ kí wọ́n náà gbọ́ kó wò ó pógún olóṣojú ẹ̀ rí bó wọ́n ṣe pín sọ́yàtọ̀ sí bá ṣe sọ́yì ìgbà náà máa bẹ tó pé bí wọ́n ṣe máa ń pín ogún nílẹ̀ Yorùbá iná ẹ̀ ni àwọn mùsùlùmí náà ń pín orí òjórí wọ́n máa pín bẹ́ẹ̀ tàbí di igi wọ́n máa pín bẹ́ẹ̀ èwo là ń pè lórí òjórí òun náà ni gbogbo ọmọ yòówù tí òkú bá bí ọmọ yìí ni fi pógún fún wọn ọmọ ogun ló bí àbí ẹ̀pọ̀ ogun yẹn sọ ní ogun ẹ̀pìn fáwọn ọmọ bẹ́ẹ̀ ẹ̀bẹ́ ẹ̀sẹ̀ kan lè kàyà àwọn ìyá wọn náà mọ tí ń ṣèyàwó òkú àwọn ìyàwó mẹ́ta àwọn ọmọ ogun wọn jẹ ẹ̀kan jẹ twenty three ẹ̀pìn sọ̀nà twenty three ká pín fún kọ̀ọ̀kan wọn kó kó tẹ́lẹ̀ ọba ìsìlámù èèyàn mi ọba ìsìlámù èmi ń bẹ ìdí ìgì lòun ìdí ìgì yìí òun náà ni pé ìyàwó mélòó ló ìyàwó méje ìyàwó mélòó ló ìyàwó mẹ́rin méjì ọba sílámù afipàpẹrẹ ni òtòrí bẹ́lẹ̀ yorùbá láfi mú wábẹ́ o ìyàwó mẹ́rin lọ́fẹ́ ìyàwó mẹ́tàlá ìyàwó mẹ́rin lọ́fẹ́ ìyàwó méjì gbogbo ìyàwó tí wọ́n bá fẹ́ yìí ni wọ́n pin ogún sí ọmọ kéènì ọba àbímọ ìyàwó kéènì ọba àbímọ ogún ìyàwó kejì ọba àbímọ méjì wọ́n pin sọ́nà ìyá wọn ni wọ́n fi pin ìyá wọn wọ́n fi pin tí táwọn ìyàwó bá jẹ́ méje wọ́n pin ogún ogún sí méje ìyàwó kan ò rárá ìyàwó kan bí mẹ́sàn-án kan bí mẹ́ta ìyàwó kan bí márùn iye ìyàwó tó kù fílẹ̀ wọn èpin ogún eléyìí ní ọ̀bọ̀fin mọ̀ kò bá ṣẹ̀rí àmọ́ bákan náà wọn a máa tún pin bá mi lọ́nà wo wọn ò pín tàwọn ìyàwó báǹkù báǹkù wọn wàá wo àwọn ọmọ àwọn mélòó làwọn ọmọ àwọn ọmọ jẹ́ mẹ́sàn-án obìnrin mẹ́rin ọkùnrin márùn wọn wàá pín tàwọn ìyàwó títí wọn ga sókè díẹ̀díẹ̀ nínú dúkìá wọn wàá pín tàwọn ọmọ wọn pín bá déédéé àtọkùnrin àtobìnrin eléyìí náà bá islam ò jìnà sí islam tó fi wá jẹ́ pé ogún islam òun ló lọ́lá jù kí islam ó tó dénà ilẹ̀ lábáwá tó máa ní pé orí lábáwá là ń gbé dé là ń gbé wá ọ̀rẹ́ lómi ń bẹ tẹ́ pé ọlọ́run ọba òjogún làákàyè tó tó nǹkan fún gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn báyìí wọ́n máa níbi ọdún sí ilẹ̀ lábáánu bóhun ti sáti máa sọ́nu tó bẹ̀ẹ̀ tako ìfẹ́ inú ti báyìí yóò ní ọ̀rọ̀ ilẹ̀ lábáá lẹ́ ń gbé wá ọ̀rọ̀ sáúdí ni kò sọ obìnrin ò ní mógún rárá nínú èròǹgbà tí wọ́n ní kékì ni <laughs> ẹni tí kẹ̀ ń jẹun lásán tí ń ṣe kí ń lásán kò ní bá a lo ogun kò ní bá a lo oko kò ní bá a ṣe kankan ẹ fógun lẹ fógun jàre jẹ mógún. Islam lọ wá tún ṣe kọ́ mọ̀ pé Islam worldwide ó ṣàtúnṣe gbogbo ibi táwọn èèyàn kù sí lágbàáyé ni kódà sí ìmáwọn lábáwá ó ṣàtúnṣe wọn ni o ogun Islam ó wá ṣàtúnṣe gbogbo ohun tó yẹ pé ó kù díẹ̀ káàtó èyí tí tí àwọn èèyàn ń ṣe síwájú islam tàbí èyí táwọn èèyàn ń ṣe before kí islam tó dé ẹ̀yin èèyàn mi ẹsẹ̀ tí bẹ́ẹ̀ rẹ láti jẹ́ pé kẹ́ gbọ́ nínú sọ́ọ̀tù nìsà ayé ẹlẹ́ẹ̀kejì àtàlẹ́ẹ̀kẹjọ síwájú ká tó ka áyà yìí àfa àtọ́bárí sọnù tẹ̀síìrì rẹ̀ ó ní pé àádìhílẹ̀ àyà ẹ̀rí àyà yìí nẹ́sà láti fi sábàbí anna ahlal jahiliyyati kanu yuwarrithuna ad àwọn àyà yìí wá tó ṣe pé àwọn aláìmọ̀kan lásìkò kí islam ó tó dé nílẹ̀ lárúbáwá àtàwọn àyè míì wọn a máa fún àwọn ọkùnrin lógún wọn ò sì ní fáwọn obìnrin fọnà ahùnmọ lọwọndàrí Ọlọ́run bá kọ̀ fún wọn bẹ́ẹ̀ wàá mọra bí ìtọ iná ọwọ á ní kóbìnrin wọn máa fún ó fún obìnrin lógún tiẹ̀ nẹsì ìbàhùn nàmínà tàdùkà pé kí wọn máa mógun tiwọn Ọlọ́run bá sọ báyìí fún wa inú suratul nisa ayẹlẹ́ kejì àtẹ́lẹ̀ kẹjọ wọn náà lọ́wọ́ lirrijali nasibun mimma taraka alwalidani wal aqrabun abẹ̀ ló kọ ọlọ́run yóò máa bẹ fáwọn ọkùnrin ìpín tí wọn tọ́lọ́run bá pín fún wọn táwọn òbí wọn fílẹ̀ àtàwọn alásùnmọ́ wọn walinnisa'i nasibun mimma taraka alwalidani wal aqrabun yóò máa bẹ fáwọn obìnrin náà ìpín tí wọn náà nínú táwọn òbí wọn méjèèjì fílẹ̀ sáyé mímá ọkọlà mínú àwòká sọ̀rọ̀ nínú ohun tó kéré tí wọ́n fi rẹ̀ sáyé lọ ni àbí nínú ohun tó pọ̀ mẹ̀sí bá mọ̀ fòròdọ̀ ìpín kẹta ti pín fún wọn ni o wáyé dá hádọ́rọ́ lè kí sùmọ́ta olólo kóró bá tí bá ń bẹ níbi fún ti pín ogún yìí àwọn aláṣùmọ́ wà yẹ tá àtàwọn ọmọ òrukà wà lè àtàwọn aláìní fàrùzùkú ọmọ mẹ́ni ẹ fún wọn bẹ́ẹ̀ fún wọn bẹ̀ náà ọ̀kúlù lahum qawlan ma'rufa ẹ sì sọ̀rọ̀ dáadáa sí wọn ẹ sọ̀rọ̀ dáadáa fún wọn àfà wa sàdí àwọn náà sọ náà yà ìpé káánẹ̀lẹ̀ arọ́bù fi ní jahiliya tẹ́rẹ́ àwọn lábẹ́ lásìkò jahili sí sáàmù tí ìdé àwọn ní láyẹ̀rì súnà dùnàfà wọn èé fáwọn tó lẹ lógún o kanisa wa sibian gẹ́gẹ́ bí àwọn obìnrin àtàwọn ọmọdé wọn fún wọn lógún o wọ́n ẹ̀jà lónà ní mìíràn sólè rẹ̀ jálìlẹ̀ àkúyà àwọn ọkùnrin tó jálágbára nìká ni wọ́n máa ń kú lógún lè annahum bí zamihim alilhaq èròǹgbà wọn náà ni pé àwọn ni wọ́n jagun wọ̀lìkítà tíjà bá dé àwọn ni wọ́n dìfẹ́ǹdì ogun tí wàhálà bá dé àwọn ọlọ́ káyàdá فأراد رب الرحيم الحكيم أن يشد على عباده شرعا ọlọ́run bá wa dẹ́sí padà láti jẹ́ pé kó gbé òfin kalẹ̀ tí ó máa jẹ́ òfin gbogbogbò يستوي فيه رجالهم ونساؤهم èyí tó pé àwọn ọkùnrin wọn àtàwọn obìnrin wọn ṣe dọ́gba ń bẹ̀ wà kò yá òun mọ̀dù àfẹ́rù hàn àtàwọn agbára alágbára nù àtàwọn ọlẹ́nu wọn fàkọ́ ọlọ́run bá sọ pé lè lè jáde nà sí yóò máa fẹ́ fáwọn ọkùnrin ìpín níbo débi táwọn obìnrin náà wọlé nìsáyé nà sí yóò máa fẹ́ fáwọn obìnrin ìpín ọlọ́run bá sọ bẹ́ẹ̀ ọlọ́run bá sọ léè fún wa bákan náà ọlọ́run a ti sàsọtẹ́lẹ̀ fún yín o nípa àwọn ọmọ yín ayẹlẹ̀ kọkànlá nù nínú sọ́tún nìsá lẹ́gbẹ̀kẹ́rẹ́ mẹ́tò hádẹ́lẹ̀ ohun sáyẹ́ ọkùnrin kẹun tó bá mú yọ́ máa ṣe dédé ohun tó bìnrin méjì bá mú ni o ihun tí ọkùnrin kẹ bá mú yọ́ máa ṣe dédé ohun tó bìnrin méjì bá mú ni o gẹ́gẹ́ bá ti pín ogún ìsìláàmù ní kí ló fà á sí sáwọn fi ṣe bẹ́ẹ̀ obìnrin ó lọ ilé ọkọ ọkọ máa fún sí ọkùnrin ó níyàwó òun máa fún ìyàwó rẹ̀ ni kọ́ wá lè bá yọ apín ogún bàbá kan lápèjúwe obìnrin mú méjì ọkùnrin mú mẹ́rin ṣùgbọ́n gbà tí obìnrin tí wọ́n délé tóbi ó délé tí ó dọ́dọ̀ ọkọ rẹ̀ okùn kí ni wọ́n jẹ lálẹ́ òun tún gbà lọ́wọ́ ọkọ ní kékeré jẹ lálẹ́ òkú ní múnú méjì jẹ o tí wọ́n pín fún ní ogún bàbá rẹ̀ tọkùnrin bá kó mẹ́rin délé ìyàwó sọ pé kí lájẹ nínú mẹ́rin lòun ti yọ lára hikmọ̀ tó fa ni táwọn afá kíyèsí pé abájọ ọlọ́run ọba hakim ọba ọ̀jọ̀gbọ́n ló fi ní pé kóbìnrin máa mú ìlàjì ìhun tí ọkùnrin bá mú ọlọ́run wá pín ogún àwọn obìnrin wá dákẹ́ nípa tàwọn ọkùnrin fàínkún náà ní sáà tó wáyé pé àwọn obìnrin bá jẹ́ àwọn obìnrin bá pọ̀ láti méjì lọ fọ́ọ̀kọ̀ sinẹ̀tà láti méjì fàlà òǹnà tó lọ sáà máa tààrà wọ́n máa mú dá méjì nínú mẹ́ta tí èèyàn wọn bá fi ilẹ̀ tí bàbá wọn bá fi ilẹ̀ àbí ìyá wọn. wàyí káná tí wàá hídẹ̀ tàun falaha ní sùmọ́tà obìnrin kan lọ́ba lọ wà obìnrin kan yìí kò sí ọkùnrin kò sọ́mọ kò sọ́mọ ọkùnrin ọmọbìnrin ẹyọ kan náà ló wà ìlàjì ni ó mú falaha ní ìlàjì gbogbo ogún ni ó mú wọlé abawá yìí ní kó lè wá hídẹ̀ mẹ́rin ọmọ sọ́dọ̀ ṣùgbọ́n bàbá àtìyá ẹni tó kú bàbá òun náà fa sí ìsìdá kan dá mẹ́fà yóò mú wọn nafa sísè ìdákanú ìdá mẹ́fà mímọ tara nínú ogún tí ọmọ wọn fi lẹ̀ nǹka nílà òwúwàlàjì látara pé ọmọ wọn tó kú yìí òun náà fọmọ ọlẹ̀ sáyé lọ fàyín lam yẹ fún ìlàhù wàládé tọ́lá yìí tó bẹ́ ọmọ tó kú ọ̀fọmọ ọlẹ̀ sáyé lọ wọ́wọ́ ríṣà òwò àbẹ̀wà àwọn òbí rẹ̀ méjèèjì ó mogún ọlọ́run wá dákẹ́ ń pa ti bàbá ọsọ tìyá pé fálẹ̀ ó ń mí he solos màmá ó mú ìdákẹ́ nù tí túmọ̀ sí pé bàbá wọn mú kí n lókun ìdá méjì inú ìdá mẹ́ta tó kù ni o kòránì èfi gbogbo ẹnu sọ̀rọ̀ yọ sọ̀rọ̀ ọlọ́gbọ́n ní báwí màmá ó mú da kan nù dá mẹ́ta yóò kùn dá méjì nínú dá mẹ́ta bàbá ní òkú yòókù. fàyínká nẹ́làwù ìhùwà tó ń falẹ̀ omi hesodos tó bá lọ jẹ́ pé bóyá ẹni tó kú tọ́jọ́ ọmọ wọn yìí ó ní àwọn ọmọ ọ̀yá ìyẹn ni bó ní àwọn tíyà kẹ́nẹ́ bàbá kẹ́nẹ́ jọ bí wọn tàbí tí bàbá jọ pa wọn pọ̀ tàbí tíyà nìkẹ́ jọ pa wọn pọ̀ gbogbo wọn ìtàn bẹ́ẹ̀ jẹ́ pé méjì lóòkè pàlẹ́ ó mẹ́hì solos wọ́n lé màmá lọ sí one of six bó tẹ̀ ní pé bàbá ò ní gbé káwọn ní ojú ogun tí bàbá bá ń bẹ̀ ṣùgbọ́n wọ́n kó gbógun màmá wọ́n lè lọ sí ìdá kan náà ìdá mẹ́fà bí ń bá dé wá sí ìyàtì yóò sí bí àwùjọ yìí lẹ́yìn àsọtẹ́lẹ̀ tá a bá ti sọ ọ́lẹ̀ àti gbèsè tẹ́ni ẹ̀ bá jẹ́ ló fi jẹ́ pé nínú ogún ọlọ́run bá jẹ́ àwọn olùmọ́jọ́ yé wa pé tó bá ti kú gbára nǹkan márùn-ún kan bẹ tá nǹkan mẹ́rin kan bẹ tá yanjú ká tó pín ogún tó sì karùn-ún alákọ̀ọ́kọ́ muhammad tajhiz àwọn ẹ̀sẹ́ntìsì ta ná nígbàtà rẹ̀ sì kú òkúkú gbára owó ta fún ọ lọ sítù ibi tó kú sí lápèjúwe owó ta fi gbé lọ sítù pé báláǹsì rẹ̀ owó ta sẹ lọ sítù nínú owó rẹ̀ wọ́n ti fẹ́ jẹ́ ayọ̀ àti tàbárẹ̀ ni ó bùn wá lókù nínú owó rẹ̀ wọ́n ti fẹ́ jẹ́ ayọ̀ bákan náà afẹ́ fi mútò gbé ìlú tọ́lọ̀ kú sí ìlú tí èsè ìlú tá a fẹ́ sí lápèjúwe tàbí afẹ́rẹ́ ti mọ́tò náà láti gbé níbi ọsùn tó kú sí ni àwọn onímọ́tò láwọn gbàyè kan inú owó rẹ̀ ni wọ́n ti fẹ́ já yọ aṣọ ta fẹ́ bi sí inú owó rẹ̀ náà láti yọ bákan náà àwọn tí wọ́n gbẹ sáré rẹ̀ inú owó rẹ̀ wọ́n ti fẹ́ já yọ àti tá a bá rẹni tó gùn wá ìsìláàmù yẹjú gbogbo ẹ̀ inú owó rẹ̀ láti yọ ẹlẹ́ẹ̀kejì òun náà ni aduyun alimutaalakọ bitakka àwọn gbèsè tó so papọ̀ mọ́ dúkìá tó kù fílẹ̀ òkú tó kú ń gbọ́ òkú o fi mọ́tò méje lẹ̀ ṣùgbọ́n mọ́tò méje yẹn àwọn ọ̀rẹ́ rẹ̀ mẹ́rin ló ní bí mẹ́rin bẹ́ẹ̀ á dá mọ́tò padà sọ́dọ̀ àwọn tó ní o àwọn ọmọ màálé òkú bàbá wọn ní mọ́tò méje ni kèé ṣe fóun ló ní méjèèje mẹ́ta náà ló ní ń bẹ́ẹ̀ nínú dúkìá tó kú bàbá wọn sì fílẹ̀ lọ ní ayọ̀ fáwọn tó ní ayọ̀ fáwọn tó ní ayọ̀ fáwọn tó ní táàmù ìwolókun tí ó jẹ́ tiẹ̀ gan-an à ń pẹ̀lú àwọn èèyàn ní àjòyó àlèmọ̀tà àlékọ́tú bíi tẹ́ríkà àwọn gbèsè tó so papọ̀ mọ́ dúkìá tó kúkú fi ilẹ̀ lọ tó kú fi ilẹ̀ lọ èyí tí èsè tiẹ̀ ayọ̀ ẹlẹ́ẹ̀kẹta òun náà ní àjòyó nìlmọ́sálà àjòyó nìlmọ́tìláfà gbèsè tẹ́ni tó kù gẹ́gẹ́gẹ́ gbèsè tó jẹ síta ọya 500,000 bìkan ọya 300,000 bìkan ọya 150 bìkan ayọ̀ nù dúkìá rẹ̀ òun ló sì kẹta ẹlẹ́ẹ̀kẹrin àlewà sọ́ọ̀yà dúkìá èyí tí òkú yìí fílẹ̀ dúkìá àsọ́ọ̀lẹ̀ tó kù yìí sọ́ọ̀lẹ̀ fẹ́nìkan tó ẹ̀dẹ́kùn àìbá mo lè níyọ ìyá kọ́pẹ́ ilẹ̀ tí ń bẹ lókè odò lágbájá ni ẹ bá ń fún o òun ni kọ́ máa fi dáko mọ́kún tọ́ba ti sọ bẹ́ẹ̀ tàbí àìbá ọmọ tí bá mi dá sówò tí rí rówó yìí kèésọ ọmọ mi kèésọ ọmọ bíbí inú mi ọmọ àbúrò mi ni kò sì ní jẹ́ inú ogún mi tí bá ti kú ẹ ń fún ní 2.5 million nínú ogún mi irú àsọ́lẹ̀ yìí a gbọ́ ò ṣùgbọ́n pẹ̀lú bá a ti gbọ́ tó ọgbọ́dọ̀ ju ìdá kan nínú ìdá mẹ́ta dúkìá lọ ò dúkìá lẹ́yìn gbàtà bá ti yọ ogun mẹ́tẹ̀ẹ̀ta tí mo sọ lákọ̀ọ́kọ́ yẹn àwa wo ohun tó kù àsọ́ọ̀lẹ̀ tó sọ́ọ̀lẹ̀ yóò tó dákẹ́nù dámẹ́ta á mú lò ṣùgbọ́n tó bẹ jẹ́ kó ju ìdákẹ́nù dámẹ́ta gbogbo lọ a ti kò sí dákanú dá mẹ́ta ni o lápèjúwe gbogbo dúkìá rẹ̀ ń gba fálù gbogbo ẹ̀sẹ̀ ó kú one point five million ó sì sàsọ́ọ́lẹ̀ eight hundred thousand lóníkà fáwọn kan àwa ìgbẹ́dọ̀ eight hundred thousand nínú one point five million ah! ó pọ̀ ó jù dákanú ìdá mẹ́ta lọ á di gbogbo àsọ́ọ́lẹ̀ yìí sí five hundred thousand á sọ fáwọn ẹni yẹn pé àsọ́ọ́lẹ̀ tó sọ́ọ́lẹ̀ ojú five hundred thousand lọ́la lè yọ ọ̀pọ̀ má bínú eléyìí láṣẹ kó tó di pé wàá fẹ́ kún ogún tó sì karùn-ún so ogún tó ti ka àwìn yìí òun láwàá ṣe pé ogún lé lórí ẹ̀yin èèyàn mi àwọn orígun bẹ sáàbí jogún a gbọ́dọ̀ rí o a gbọ́dọ̀ rí kéyìí ó kú ká tó jogún rẹ̀ ní ìsìláàmù wọn èé pín ogún yẹn lẹ̀ láyé o ìwọ bàbá tó wò pé òun ìfẹ́ wàhálà lẹ́yìn ikú mi jàre jẹ́ kí jẹ́ yíjú pín dúkìá mi kí n tó lọ èèwọ̀ nínú islam kò ṣẹ̀tọ́ o pín dúkìá rẹ̀ kí o tó lọ o èèwọ̀ ni àìpín dúkìá yẹn kéyìí ó tó kò lórílẹ̀ ayé wọ́n pín lẹ́yìn èèyàn ni akálàṣe tó bá búyẹ̀ láwọn kẹkàn òṣùn tó burú ń bẹ̀ ṣùgbọ́n kò wá ní wọ́n fẹ́ pín dúkìá ẹ̀ fáwọn ọmọ rẹ̀ kó tó lọ kó má bàa dájà alẹ̀ èèwọ̀ nínú òfin ṣẹ̀ríà tiwa inú òfin ìsìláàmù tiwa ìtọ́lọ́n bá fi rán nàbí ọmọ sàádà ọ̀sọ́lá àgbọ̀dọ̀ ṣerú ẹ̀ èèwọ̀ ni àgbọ̀dọ̀ jẹ́ nìkan tó pín dúkìá kó tó lọ àgbọ̀dọ̀ rẹ̀ ni tó kú ká tó pín ogún a sì gbọ́dọ̀ ráwọn tí ó mọ ogún ẹni tó kú àgbọ́dọ̀ rí àwọn tí ó mógún agbọ́dọ̀ rí ogún táàmù agbọ́dọ̀ rí tí kẹ́bẹ́ ti bọ́nu mẹ́tẹ̀ẹ̀ta orígun mẹ́tẹ̀ẹ̀ta nẹ́nu tí kẹ́bẹ́ ti kó ń bẹ́ à lè pín ogún o èyàn kún tó tọ́ ṣùgbọ́n kò fi dúkìá rẹ̀ tìyẹn kí la fẹ́ pín kí la fẹ́ pín so ẹlẹ́ẹ̀kẹta ló ti kó yẹn èyàn kún tó tọ́ ṣùgbọ́n èyàn rẹ̀ tí ó mógún kò sí ọ̀sẹ́lẹ̀ ẹ̀ka boko haram ti yìnbọn wá ogun wọn tán lápèjúwe sí kankan tí wọ́n fẹ́ múnú ogun rárá bó ti wulẹ̀ ọmọ tàbí kò wọ́n sì ń rọ́ mi sí lórí tàbí yóò jì í tó bá tún yá ìyá sọ pé ń jẹ káà yóò tún dákú lọ gbárí ọ̀sẹ̀ méjì àní gbúrò ìyá ìyá sì ń mí kínkìnkín àìkógun rẹ̀ lẹ̀ òkè tí dákẹ́ àti ẹ̀ gbọ́dọ̀ kógun ẹ̀ ó dìgbò bá tó kú fínfín tá a sin tá a gbé sínú sàárè ká tó kógun ẹ̀ ló jẹ́ kókó àwọn mùsùlùmí kì í pẹ́ o téèyàn bíi ti kú tán ká tètè yára yára sin ni nínú kẹtẹ́ ipa àgbọ̀dọ̀ fi ṣeré lànà bí wí àwọn kẹmẹ́ta kan tá a ní kókó okú káyọ̀tì lọ yára yára sí kọ́mọ bàlágà káyọ̀tì yára yára wọ́kọ̀ fún kọ́mọ bàá pẹ́ kọ́mọ bàá máa ṣẹṣẹ kúṣe kásìkò òun ó tó káyọ̀tì lọ kírun ogún pípẹ́ àmántètè yanjú òun náà látara bẹ́ẹ̀ la gbọ́dọ̀ tètè lọ sin ẹni tó kú kọ́mọ pẹ́ láti jẹ́ pé a là fi pin ogún rẹ̀ ẹ̀yìn ẹ̀yàn mi àwọn májẹ̀mú wa ń bẹ téèyàn fi pin ogún májẹ̀mú alákọ̀ọ́kọ́ òun kìí ṣe pé bóyá màmọ̀dájú lórí ẹ̀ pé ó travel ní àṣírí mọ́ ó ti kú jàre rárá o a màmọ̀dájú bó ti kú o tàbá tí màmọ̀dájú rẹ̀ àgbọ̀dọ̀ kógun rẹ̀ o tàbá rẹ̀ nìkan tó ní pé ìsì ah, máa ń kọlù lẹ́ẹ̀kan lọ́dún ṣùgbọ́n tó bẹ́ẹ̀ ti pè báyìí nọ́mbà ní lọ mọ́ tí ọba tún pè lọ́dún mi báyìí nọ́mbà mi ni ó ti fi pè kélé ní eku àgbọ̀dọ̀ kógun rẹ̀ o àmọ̀dájú pé ẹnìyẹn ó ti kú ń tòótọ́ ẹlẹ́ẹ̀kejì ni pé ẹni tá a pògùn fún lódodo sẹ̀mí lẹ́yìn ẹni tá a fẹ́ pín ogún rẹ̀ ẹni yìí sẹ̀mí lẹ́yìn rẹ̀ a gbọ́dọ̀ mọ̀ bákan náà lẹ́lẹ́kẹta májẹ̀mú kẹta ìpín tá a máa fi pín ogún a gbọ́dọ̀ mọ̀ ìyẹn ni pé àwọn èèyàn tí wọ́n kó lẹ̀ tí wọ́n mọ ogún a mọ̀ wọn pé bóò ni wọ́n ṣe jẹ́ bàbá òkú ni bóò ni wọ́n ṣe jẹ́ ìyá òkú ni bóò ni wọ́n ṣe jẹ́ ọmọ òkú ni bóò ni wọ́n ṣe jẹ́ àbúrò òkú ni bóò ni wọ́n ṣe jẹ́ bàbá bàbá ni bóò ni wọ́n ṣe jẹ́ ọ̀rẹ́ làwà ẹ̀yin ọ̀rẹ́ ẹ̀bọ̀sẹ̀gbẹ̀kan ọ̀rẹ́ èmógún o ọ̀rí ọ̀gbọ́dọ̀ mógúnnú sẹ̀ríà èèwọ̀ nínú Islam so a gbọdọ mọ àlẹ́ ilmobili jìhà agbègbè tẹ́nì kọ̀ọ̀kan ti wá táàsì mọ orú ogún wo láàpin fún kéèsè bá wo pé ah, ojú tí ń ṣe dáadáa ẹ̀yìn ẹsẹ̀ o sóhun gangan lóbi tọ́ba lóbi ní òtò kò sí láyé mọ́ ìyá ìyá ńkọ́ ìyá ọmọ ogun kò sí ìyá bàbá ńkọ́ ìyá bàbá ní ọ̀rọ̀ rẹ̀ wàyí àgbọ̀dọ̀ gbógun ìyá àgbọ̀dọ̀ gbé fọmọ o àgbọ̀dọ̀ gbógun ọmọ àgbọ̀dọ̀ gbé fún àbúrò o àgbọ̀dọ̀ mọ ìkẹ́gun tẹ́nìkọ̀ọ̀kan ti wá ká tó lè gbógun tá a pè fún. bẹ́ẹ̀ náà wá ní agbọ́dọ̀ mọ́mọ́ ṣe lágbára jura wọn lọ bàbá máa ń já bàbá bàbá bàbá bàbá náà lè jogun o ṣùgbọ́n tí bàbá bàbá ti ń bẹ láyé bàbá àbò ní jogun mọ́ ìyá ìyá lè ò ní jogun mọ́ o eléyìí Muhammad sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ náà wà ní sábàbí tí yẹn máa fi jogún àní mẹ́ta sábàbí tí yẹn fi jogún mo fẹ́ níyàwó mo fẹ́ lọ́kọ a máa ń jogún ara wa ìyàwó mi lọ́jẹ́ tó bá kú ń jogún ẹ̀ ìyàwó ní í ṣe lọ́dọ̀ mi kó tó kú yàtọ̀ sí fẹ́ni tó ti kúrò lọ́dọ̀ mi tí ò tí ì fẹ́ àfẹ́ra mọ́ ó ti lọ́ọ́ fẹ́ lómi tàbó tiẹ̀ ti lọ́ọ́ lé wọn àfẹ́ra mọ́ fi wá kú ìníjogún rẹ o ṣùgbọ́n ìyàwó mi ni kó tó kú a máa ń jogún rẹ níbẹ̀ ọkọ mi ni kó tó kú èyàn máa ń jogún rẹ ní ẹni bẹ́ẹ̀ mọ́ fẹ́ rí àìjogún ara ẹni o ẹ̀ láfẹ́ ni wọ́n ti kú àbí ò ní jogún ẹ̀ o ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé mọ̀lẹ́bí pawápọ̀ ẹbí pawápọ̀ bàbá mi ni mi jogún ẹ̀ ìyá mi ni mi jogún ẹ̀ àbúrò bàbá mi ni mi jogún ẹ̀ ọmọ mi ni mo jogún rẹ̀ mọ̀lẹ́bí pawápọ̀ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé ẹrú mi ni ni mo jogún rẹ̀ ọjẹ́rú ni mo lè fi jogún rẹ̀ o ẹrú ò jogún olówó olówó ló lè jogún ẹrú èèwọ̀ ní kẹrú jogún olówó ṣùgbọ́n ní Islam olówó ní máa ń jogún ẹrú ẹni tó lẹ́rú lọ́lẹ́rú ẹni tó lẹ́rú àwọn sábà mẹ́tẹ̀ẹ̀ta tá a fi jogún ni bẹ́ẹ̀tùn mọ́ọ̀lì náà àwọn àfáà káàsì ṣùgbọ́n àwọn míì yọ ọkọ bẹ́ẹ̀ àfáà màlìkí àwọn màlìkíyà àwọn sọ pé bẹ́ẹ̀tùn mọ́ọ̀lì nínú tá a máa fi jogún náà lòun náà wà yẹn pa dúkìá ẹni yẹn ààrẹ ni tí ó jẹ́ kò ní mọ̀lẹ́bí kò lọ́kọ kò níyàwó kò níyè kankan á kó gbogbo ààrẹ lọ bẹ́ẹ̀tùn mọ́ọ̀lì àwọn àfáà fẹ́ sọ pé rárá ìmọ̀mù ṣáfì ni pé tó bá létò kakò lọ tí ó bá létò kakò ilẹ̀ àwọn hanaf àti ànẹ́bílà wọn ní pé rárá o ó létò kò létò bẹ́tùn mọ́lẹ̀ ò sínú káàrí jogún kí ni wọ́n máa ń kọ díyàn tí ò ní jẹ́ kóyìn orógún jẹ́ ìhun tí máa ń kọ díyàn tí èyí orógún jẹ́ mẹ́ta ni alákọ̀ọ́kọ́ òun tó bàbá mi ni ṣùgbọ́n mi mọ pa èèwọ̀ ni ìwọ lọ pọ́ńtọ̀ òun ò ní jogún ẹ o ọmọ mi ni ìwọ lọ wá pa èèwọ̀ ni ò ní jogún ẹ o ṣùgbọ́n pẹ̀lú tàbí ìyá bá pọ̀ mọ́ à ah, nípa ìyá yẹn di o nínú ṣẹ̀ríà là ń sọ o àsọ̀lúmi ah, o nínú ṣẹ̀ríà Islam tọ́lọ́ ọba fẹ́ràn ẹbí ah, à nípa ìyá yẹn à nípa bàbá yẹn o ṣùgbọ́n yọ sìn bí yà yọ sìn owó ẹ̀mí àkúmi ọgọ́rùn-ún sì ni tí fọ́ọ̀tì ti lóyún nú àkúmi ọgọ́rùn-ún tí fọ́ọ̀tì ti lóyún nú wọ́n máa gbé òsínà àkúmi àbí ẹ̀ màálù ń bẹ̀ màálù bẹ̀ ń kára lọ́dọ̀ àwọn Fúlàní màálù two hundred wọ́n máa tó gbé màálù à màálù ní ó lé díẹ̀ láti rí two hundred lọ́wọ́ ewúrẹ́ ewúrẹ́ ńkọ́ ewúrẹ́ one thousand ní ọ̀rọ̀ pò pé ẹ̀mí bọ́lọ́ látọ̀wé èèyàn ó yẹ kíyàn jẹ́gùn èèyàn ní jẹ́ èèyàn tó wá jẹ́ nìkan tó pé yọ́tù sàn ìkànnì ẹ̀mí torí bẹ́ẹ̀ má jẹ́ mi ọ̀tọ̀wọ́ rẹ̀ bọ́ dákun má jẹ́ mi ó sì tọwọ́ rẹ̀ bọ́ ó sì sì lè ọ náà ní bá ń dáadáa dákun má mọ́ gbẹ̀mí ọmọ ẹ̀dẹ́ nìyẹn àìgbẹ̀mí ọmọ ìdí ènìyàn ìwọ ni so bákan náà nínú àwọn ohun tó yẹ pé kò ní jẹ́ kéèyàn orógún jẹ ẹ̀sìn yàwá kì í jẹ́ kéèyàn orógún jẹ o tẹ́sìn bẹ́ẹ̀ ṣe yàwá ẹlẹ́sìn kírísítẹ́nì jogún mùsùlùmí o mùsùlùmí ò sì gbọ́dọ̀ jogún ẹlẹ́sìn kírísítẹ́nì ẹlẹ́sìn mùsùlùmí ò gbọ́dọ̀ jogún ẹlẹ́sìn ẹlẹ́bọ ní ò sì gbọ́dọ̀ jogún mùsùlùmí a gbọ́dọ̀ sí torí bá nàbí Muhammad sallallahu alaihi wasallam pé láyárí sólè mùsùlùmí lè káfíra wala lè káfíra lè mùsùlùmí mùsùlùmí ò gbọ́dọ̀ jogún kèfèrí kèfèrí ọ̀gbọ́dọ̀ jogún mùsùlùmí àgbọ́dọ̀jọ́ jìnà síra wa ṣùgbọ́n ní ọ̀rọ̀ kẹta àwọn afáà sọ òun náà ní ilẹ̀ ọ̀rọ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ adébá ilẹ̀ ilẹ̀ wa ní bàbá wa kẹta lónìí ní dákó sí bàbá wa kejì òun náà ń dákó sí bàbá wa tiwa náà ń dákó sí ṣégun ilẹ̀ ẹ̀sà lè jogún rẹ̀ àwọn olùmọ́sọ̀rọ̀ nípa tọ̀rọ̀ tilẹ̀ o látara pé olúwa ló nílẹ̀ kìí ṣe ẹnìkan lọ́sàdéédé ní ń dákó sí lójó tèmi wọ́n lọ́rọ̀ ọ̀lẹ́ sì fúyẹ́ díẹ̀ tayọ pé ohun tíyẹn lọ síṣẹ́ gangan tó kó jọ àgbọ̀dọ̀ jogún mùsùlùmí mùsùlùmí gbọ́dọ̀ jogún kèfèrí ká jìnà sí pátápátá ká jìnà sí ṣùgbọ́n ilẹ̀ pé mo ti rà á mo fowó mi rà á ẹ̀sìn wọ̀ wá papọ̀ bàbá àti ọmọ tàbí ìyá àtọmọ ọ̀ní jogún ìyá ni òní jogún bàbá yẹn o òní jogún ọmọ yẹn o tọ́ba ikú ń lọ́ra fún ara ìtòkẹ́ yẹn ń dáko sí gẹ́gẹ́ bó ti wà láwọn ilẹ̀ sára náà mọ̀ ojú tó fúyẹ́ làwọn àfáà sì fi wòye látara pé àwọn èèyàn wá dákò sí eré ni nínú àwọn tó pé kì í jẹ́ kéèyàn orógún pé èèyàn orógún jẹ ni ẹlẹ́ẹ̀kẹta tí èèyàn jẹ́ kéèyàn orógún jẹ òun ni pé tí wọ́n bẹ ti mú yẹn lóko ẹrú èèyàn ní jogún yẹn o tí wọ́n bẹ ti mú yẹn lóko ẹrú èèyàn ní orógún jẹ èèyàn ni orógún Islam a gbọ́dọ̀ mójútó dáadáa ká mójútó dáadáa ká má jẹ́ kí wọ́n ká má máa jogún lọ́nà tí ò ká máa jogún bí Islam ṣe fẹ́ tá a bá fẹ́ pín ogún mùsùlùmí tàbí ṣe bímọ ọmọ ọmọ wa tá a bí tó kù fílẹ̀ lọ́jọ́ mọ́kànlá obìnrin jẹ́ mẹ́ta ọkùnrin jẹ́ mẹ́fà àwọn ọkùnrin ó mú da méjì méjì àwọn obìnrin ó mú da kọ̀ọ̀kan irú ogún báyẹn ọ̀nà mẹ́ẹ̀ẹ́dógún la pín sí táwọn ọmọkùnrin bá méjì méjì àwọn mẹ́fà ó jẹ́ twelve àwọn ọmọbìnrin mẹ́ẹ̀ẹ́ kọ̀ọ̀kan ó jẹ́ fifteen tó ìgbéjà kejì ń kọ́ àwọn ọmọbìnrin jẹ́ mẹ́fà àwọn ọmọkùnrin jẹ́ mẹ́ta àwọn ọmọkùnrin ogun méjì méjì àwọn ọmọbìnrin mẹ́ẹ̀ẹ́ kọ̀ọ̀kan ọ̀nà méjìlá lápẹ̀wé ilé ìnìsí àwọn ọmọbìnrin mẹ́ẹ̀ẹ́ kọ̀ọ̀kan àwọn ọmọkùnrin méjì méjì kódà ọmọkùnrin àwọn ọba àkéré wọn ọba àtẹ̀bí kódà oyún inú ogun rẹ̀ ń pẹ́ bẹ́ẹ̀ ọkọ̀ sásìkò fún wa yóò ẹni ọba jẹ́ àmófódáìtì ẹni tó ṣe pé kọjá kọ kọjá bo ó ní bá a ṣe pogun rẹ̀ ogun rẹ̀ ó ju tóbìnrin lọ ṣùgbọ́n kò ní ju tọkùnrin tọ́ba ikú bóyá mẹ́rin lẹ́yẹ kó mú ń tọkùnrin táìpé obìnrin ni méjì lẹ́yẹ kó mú àwa fún mẹ́ta ìtumọ̀ rẹ̀ náà ni pé àfún ní lájì tọkùnrin àfún ní lájì tóbìnrin táìpé ọkùnrin ni mẹ́rin lẹ́yẹ kó mú àfún ní méjì obìnrin ni méjìlá kó mú àáfúnlẹ yọkan tàbá àdá méjì àtẹyọkan papọ̀ yọọ máa jẹ mẹta tó wọn mú ogún yóò ju tóbìnrin lọ kò ní ju tọkùnrin bá a ṣe pógún tiwọn nù ẹni tá a rí mọ ó nígbà tá a rí tí o tá a fi padà ó ní inú sẹríà àwọn míín pè ní ninety years nínú sẹríà àwọn míín sọ pé táwọn èèyàn rẹ̀ àwọn ejimeti ẹ bá ti kú tán òpin rẹ so àwọn kan bẹ wọ́n padà rẹ́ nìkan tó epo ti jẹ́ ẹlẹ́sẹ̀ wọn gbé lọ sítù ṣùgbọ́n kan wọ́n padà rí pé aṣọ rẹ̀ wọ́n bá tẹ̀jẹ̀tẹ̀jẹ̀ tí wọ́n bá bèèrè náà pé ṣé kìnìún ti jẹ́ àbí èjẹ́ èsì ló mú ó ti jẹ́ ni ìwé lè ní ti kú o ẹni tó kó nú omi tó ṣe pé mútò kó nú omi tó kó ewé ń tí èrò fourteen wọ́n wá wọn wá wọn wá wọn ó ṣẹ́kù èèyàn mẹ́ta wọ́n padà rí àwọn méjì tọ́lọ́ hámọ́gi ṣùgbọ́n wọ́n ti kú ọ̀kẹ́ńbí àti ẹ̀rọ wọn rárá jọ́kẹ́ni jọ́kejì jọ́kẹta gbàtí ìbọn ìtọ́jọ́ ọ̀sẹ̀ méjì áhàrí ó ti kú àbí èkú inú ṣẹ̀yìn àwọn ti kú lọ́wọ́n kẹ̀yà rókú ẹni bóyá já ńlá kan ló gbé mi àbọ́lọ́ hásìkì kẹta lọ́wọ́n ní àárí ilé ìní ti ní bá ṣe dájọ́ rẹ̀ ń bẹ lọ́wọ́n kọ́lọ́n bọ́ba lẹ́kẹ̀lá kó já ìsìláàmù pín àìmọ́ pín ní láwùjọ wa ni gbogbo ìgbà yóò gbogbo ìgbà yóò tán bá jẹ́ pín ogun ìsìláàmù tó aláwa láǹfààní ọ̀fẹ́ lọ́bádé àgbà wọn náà lọ́wọ́ ẹnìkan tàbá fẹ́ pín ogun lọ́nà ìsìláàmù ẹ pè wá nígbàtà bá ti ẹ bá ti pè wá a máa jẹ́ pé yín a máa sọ fún yín mí ń bẹ tí ipa ṣẹ̀ṣẹ̀ a kò nídìí káwá ẹ kẹsàn àwọn tó pé wọ́n mogun ni a sì sọ bẹ́ẹ̀ ṣe pin fún wọn èyí ni láì tàhálà à ń bẹ lọ́hùn kọ́lọ́n bọba lékè ọlá kó jẹ́ kí iléeṣẹ́ rédíò yìí kó túnjọ́ máa ròkè sí káwọn èèyàn máa jàǹfààní tọ́pọ̀ ń bẹ́ẹ̀ à ń dúpẹ́ fọlọ́hun bá jẹ́ kí èrè tó pọ̀ àánú ọlọ́run kọ́lọ́run bá kó bá tó jẹ́ kí wọ́n máa rí ìbànújẹ́ ọlọ́run bá kó gbé jìnnà sí wọn o ọlọ́lá ọlá ọlá ọkọ̀ tẹ̀lẹ̀ bìlá ẹni tó gbówó lẹ̀ ọlọ́run bá kó gbogbo àlùbáríkà fún mi أقول قولي هذا أسأل الله ولكم ولسائر المسلمين من كل ذنب إنه غفور الحمد لله ẹ ti torí àwọn tó ń bọ̀ wá nílé ẹ dákun bá fi fóònù nọ́mbà yín sílẹ̀. zero seven zero five three two four one six five zero zero seven zero five three two four one six five zero. orúkọ tèmi ni abdulrasheed saheed òdèrè ààrẹ àpèdígbà yìí ní gbogbo ilẹ̀ òkègbè wassalamu alaikum warahmatullahi wabarakatuh wa alaikum salam warahmatullahi wabarakatuh